bẹ̀bẹ̀ ìròyìn tí dòde o bẹ̀bẹ̀ ìròyìn tí dòde o ah bẹ̀bẹ̀ ìròyìn tí dòde o lágbàá bẹ̀bẹ̀ ìròyìn tí dòde o. ẹ̀ ń bá ìròyìn tó ti dé lọ́sàn-án tòní gẹ́gẹ́ bí ìṣe rẹ̀ pẹ̀lú kìwà ọ̀rọ̀ ó ní ẹyẹ ká a ṣe o ẹyẹ ká a ṣe o ìka yòókù ní ká bó ẹyẹ ká ṣe bẹ̀ǹbẹ̀ ìròyìn ó ní bá a ṣe rí ọ̀kẹ́sàn rẹ̀ ni gbogbo ẹ̀dá tó bá ṣèkàlà yí ọ̀kẹ́sàn ká rẹ̀ ẹ̀yin ò ṣeré ṣèkà ẹ̀yin náà lẹ́sẹ̀ tẹ́kẹ́ o bẹ̀ǹbẹ̀ ìròyìn oníbọ̀ ọba ti láyà kó ṣèkà àmọ́ tó ọba ti rántí ikú gáà kó sòótọ́ bẹ̀m̀bẹ́ ìròyìn níkànnì àdàbà FM eighty eight point nine àkúrẹ́ ìlú ìlaramọ̀kí ńláwà tá a ti ń gbòòrùn sátọ́gùn ó ní ẹ̀jẹ̀ agbélé ayé aṣerere torí pé rere ló pé ìkà òpè bẹ̀m̀bẹ́ ìròyìn ó ní rere ni n ó ṣe ń ó ní ṣe kà ó àmọ́ bíre bá dìbì ìpàdé dọ̀hún o. ó gbóná nú òtútù lẹ́yìn bẹ̀ǹbẹ́ ròyìn ọ̀pẹ́yẹmí jọ ọ̀dà náà ló kọ́ tẹ̀mí já o. àtún ti dé lọ́sàn-án tòní gẹ́gẹ́ bí ìṣe wa nù àtún máa jálẹ̀ bí àpò yèrè. ó gbóná nú òtútù lẹ́yìn bẹ̀ǹbẹ́ ròyìn. ìròyìn àkọ́kọ́ tó kọ́ wà lọ́wọ́ mi rè ó yẹ gbọ́ ẹ̀ẹ́dẹ́ ń tilé mu báyìí o ìròyìn léèyàn márùn-ún gbẹ̀mí mi àwọn míì wọ́n farapa lásìkò tí wàhálà tó bẹ́ẹ̀lẹ̀ lágbègbè kan nípínlẹ̀ Ondo lórí ọ̀rọ̀ kánífà ó gbóná nú òtútù lẹ́yìn bẹ̀ǹbẹ́ ròyìn ọ̀yẹ́ tó gbọ́ eléyìí náà o ó tútù lẹ́yìn bẹ̀ǹbẹ́ ìròyìn àwọn haúsá àtàwọn fúlàní wọ́n tẹsẹ̀ bọ́ ṣòkòtò kan náà lágbègbè kan ìpínlẹ̀ Ondo èèyàn kan ti bẹ̀ rọrùn ó gbóná lẹ́yìn ìròyìn eléyìí ló ẹnu ó ní ìṣe ló ti pa bàbá ẹ̀ nípínlẹ̀ Akwa Ibom ọ̀rọ̀ bàbá ẹ̀ lọ sọ́run àsàǹtè kí ni tó fà á ó ní bàbá òun gan ló ń ṣe òun bẹ̀ǹbẹ́ omi ọlẹ́ni tí ti wà ń nú lẹ́yìn ọ̀dà ìpínlẹ̀ Akwa náà n ẹ̀ẹ́dọ̀ funfun ọ̀bì ọlọ́wẹ̀ ẹ̀ wá wọ pín kan ọ̀ dáná ẹnìkan báyìí nípínlẹ̀ bò ìpínlẹ̀ Akwa Ibom látàrí tájà tó dìjàálẹ̀ láàrin àwọn méjèèjì tájà dìjàálẹ̀ èèyàn bá tún ògbóná nú òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn ọ̀ọ́yá mo tún kú bíríkì làárọ̀ nípínlẹ̀ nípínlẹ̀ Kaduna o ilé ẹjọ́ ló ti jù sáàmọ́ ọgbà ẹ̀wọ̀n látàrí bó ṣe mú ọmọ kékeré kan tó jẹ́ ọkùnrin ó tún ń bá a ṣèṣekúṣe bẹ̀ẹ̀bẹ́ ròyìn ó ní bọ́lá àbáyá àràjá báyìí ó gbóná nú tutù lẹ́yìn bẹ̀ẹ̀bẹ́ ròyìn ọ̀ọ́yá mọ́ gba ìpínlẹ̀ Anambra lọ kí ló ṣẹlẹ̀ níbẹ̀. àwọn afurasí ọmọ ẹgbẹ́ òkùnkùn wọ́n ti ṣekú pa àwa kẹ̀kẹ́ ẹlẹ́sẹ̀ mẹ́ta kan tó jẹ́ kẹ̀kẹ́ mọ́rúwa nípínlẹ̀ Anambra kí ni tó ṣe fún ọ kò sẹ́ni tó mọ̀ ó gbóná nú tutù lẹ́yìn bẹ̀ǹbẹ́ ìròyìn ìròyìn míì náà tó rè láti ìpínlẹ̀ Delta èèyàn mẹ́rin gbẹ̀mí mì. nígbà táwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn tí wọ́n túlẹ̀ èmi dúró ìwọ ojú mi láàrin àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn ó ṣokùnfà béèyàn mẹ́rin bó ṣe rọrùn ó gbóná nú tutù lẹ́yìn bẹ̀ǹbẹ̀ ìròyìn ọ̀yà tó gbá eléyìí o kélédùmarè kọ́ máa sọ ni kọ́ máa ṣàánú ni ẹ wá wo ìyá kan àtọmọ rẹ̀ mẹ́ta. àtọmọ mẹ́ta wọn ọ̀mọ̀rì mọ́ báyìí nípínlẹ̀ Enugu bó o ná ṣe rìn ẹ kúkú tó gbọ lọ́sàn-án o ó gbóná nú lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn èyí àtàwọn kókó lẹ́gbọ̀n lọ́sàn-án tòní ọyẹ mú kàlẹ́ ọ̀rọ̀ ẹ̀já tó bẹ̀m̀bẹ́ ìròyìn. ọ̀yẹ́ ẹja bẹ̀rẹ̀ àti mú kókó wá ẹja máa gbọ̀n yòókù lẹ̀. ìròyìn àkọ́kọ́ tó kọ́ wà lọ́wọ́ mi ọ̀yẹ́ ẹdẹ mú wá o. wàhálà bẹ́ẹ̀lẹ̀ láàrin àwọn haúsá àtàwọn fúlàní lágbègbè kan nípínlẹ̀ Ondo ọ̀rọ̀ bá di rántó ẹnìkan wọn lọ́gbẹ́ mímì èèyàn kan nìròyìn fi dé múlẹ̀ pé ó ṣeéṣe kó ti gbẹ́mìí mì báyìí o nígbà tí àwọn míì tí wọ́n farapa lásìkò tí àwọn ẹ̀yà fúlàní àtàwọn haúsá kan ò tó jẹ́ pé wọ́n tẹsẹ̀ bọ́ ṣòkòtò kan náà nílùú ọ̀gbẹ̀sẹ̀ ní ìjọba ìbílẹ̀ àríwá àkúrẹ́ nípínlẹ̀ ondo ìròyìn fi yé ni pé wàhálà ọ̀hún ló lálẹ́ àná tó ìdẹ́ mọ́jú òní gan òun náà ni wàhálà ọ̀hún ló tún ràn mọ́ ò gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ àwọn ṣọ́ọ̀bù eléyìí tó wà ní ọ̀gbẹ̀sẹ̀ nínú ọjà ọ̀gbẹ̀sẹ̀ náà èyí tó jẹ́ pé àwọn igun méjèèjì lónìí ìyẹn ni wọ́n ní wọ́n dáná súnmọ́jù ìtọ́sokùnfà wàhálà ọ̀hún òun náà ni kò yí ẹnikẹ́ni lásìkò tí a fi ń kó ìròyìn jọ ṣùgbọ́n ẹni tó jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ yìí arábìnrin Fúnmiláyọ̀ ọ̀dúnlábì ó fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ wípé lóòótọ́ lóòótọ́ ṣọ́ọ̀bù bíi mẹ́jọ òun náà ni ọjọ́ pé wọ́n dáná sùn ní àsìkò tí ìṣẹ̀lẹ̀ náà tó ṣẹlẹ̀ o ó ní ṣùgbọ́n kì í ṣe ìjà rárá kì í ṣe wàhálà o bẹ́ẹ̀ ló sọ ọdún náà pé ó ní kì í ṣe wàhálà láàrin haúsá àtàwọn fúlàní ní ọ̀gbẹ̀sẹ̀ o ó ní àwọn òṣèlétò ààbò ó láwọn gbọ́ròyìn ọ̀hún lóòótọ́ ó ní ṣùgbọ́n pé ìṣe ni àwọn ṣọ́ọ̀bù bíi mẹ́jọ punch ibẹ̀ lẹ́ẹ̀tìrì lọ́sàn-án tòní o. ó gbóná nú tutù lẹ́yìn bẹ̀ǹbẹ́ ìròyìn ọ̀yẹ́ tó gbọ́ ilé náà láti ìpínlẹ̀ Ondo. ọ̀rọ̀ kánífà ó di wàhálà ní kàrí àkókò nípínlẹ̀ Ondo ìró bá bẹ̀rẹ̀ sí í dún lákọ̀lákọ̀. àníṣe ni ìró ọba lábẹ̀rẹ̀ sí ń dún lákọlákọ ní ìkárẹ́ àkókò tí í ṣe ìjọba ìbílẹ̀ ìlà oòrùn àríwá àkókò nípínlẹ̀ Ondo mọ́jú ònìní làásàrí bí ó ti jẹ́ pé ọ̀rọ̀ di ẹni orí yọ ó di lẹ́ni tó ń kálukú tó ń sà sálà fún ẹ̀mí ara wọn ni ìwé fi ni pé ìṣe ni ìrọ̀bọ̀ ọ̀hún ló ń dún lákọlákọ láti àná lásìkò tí àwọn ọ̀dọ́ tí wọ́n ní wọ́n ṣe ètò ayẹyẹ kánífà kan ní ìlú náà ni gẹ́gẹ́ bí wọ́n ṣe wí o àwọn kan ẹnìkan tó tẹ̀ báwọn oníròyìn sọ̀rọ̀ ó lé èèyàn méjì náà ní ọjà pé ó ti pàdánù ẹ̀mí wọn kódà àwọn ilé àtàwọn ṣọ́ọ̀bù ó ní wọ́n tó dáná sóò ọ̀pọ̀lọpọ̀ ẹgbẹ̀lẹ́gbẹ̀ mílíọ̀nù náírà dúkìá iná lọ́bàjẹ́ ní àwọn ọ̀dọ́ tí wọ́n wà ní agbègbè kan tí wọ́n pè ní Òkòjà ní ìlú ọ̀hún àní náà ni wọ́n ṣe ayẹyẹ kánífà náà ní ẹ̀bá ọjà níbẹ̀ kó tó di pé àwọn kan wọ́n wá da ayẹyẹ kánífà ọ̀hún wọ́n wá dàrú wípé wọn ò gba àṣẹ ní ọwọ́ àwọn tó yẹ kí wọ́n ti gba àṣẹ ò yìí ni lọ́dọ̀ kábíyèsí ni gẹ́gẹ́ bí wọ́n sì wá wí àní wàhálà ọ̀hún òun náà ni ọwọ́ rẹ̀ mọ̀ bí iná yẹ ṣùgbọ́n ńgbà tí ó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ ọ̀wá alẹ́ ti ìkàrẹ́ àkókò ìkàrẹ́ ìyí ni ọba adélékè adédoyin adégbìtẹ́ ọ̀sọ́ ọdún náà pé kò sí ẹnikẹ́ni tí ó gbẹ̀mí mi ò wípé àwọn ti lọ sọ fáwọn òṣìṣẹ́ elétò ààbò ọlọ́pàá àtàwọn ọmọ ogun lọ́gán tí wọ́n gbọ́ lórí ìṣẹ̀lẹ̀ náà o láti tètè wá bá wọn mójútó ọ̀rọ̀ ọ̀hún kó tó di pé yóò di yan pẹ̀yẹ̀rìn ẹ̀ńtọ́ wájú alukoro iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ yìí yìí ni Fọlúfúnmiláyọ̀ Ọdúnlámì ọmọ fìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ó fi múlẹ̀ fáwọn oníròyìn ó ní kò sẹ́nikẹ́ni tí ọjọ́ pé ọba ìṣẹ̀lẹ̀ náà rìn ó gbóná nú lẹ́yìn bẹ̀ǹbẹ́ ìròyìn gáídì à ń gbé. ṣùgbọ́n àwọn kan wọ́n lé èèyàn márùn-ún náà lọ́dàgbére fáyé mbẹ̀ ìwé ìròyìn Vanguard ẹ̀rí mbẹ̀ lọ́sàn-án tòní o ó gbóná nú tutù lẹ́yìn bẹ̀ǹbẹ́ ìròyìn ọ̀yàmọ̀kú mbẹ̀. ibo ni kí n gbà lọ. kọ́ gba ìpínlẹ̀ akọ ìbọn lọ báyìí ó gbóná nú òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn ọkùnrin kan ló ti dáná sun ọkùnrin ẹgbẹ́ ẹ̀ látàrí tájà fóònù tó dájà alẹ̀ láàrin àwọn méjèèjì ọ̀rọ̀ bá di rántó iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Akwa Ibom lọ́wọ́ wọn ti bá ọkùnrin kan tí wọ́n pokọ ẹ̀ ní apan okun apamu lórí ẹ̀sùn wípé ó dáná sun ọ̀rẹ́ rẹ̀ kan débi pé ó gbẹ̀mímì látàrí wàhálà ìjà èyí tó ṣẹlẹ̀ láàrin àwọn méjèèjì o lórí ọ̀rọ̀ chájà fóònù iléeṣẹ́ ọlọ́pàá ọ̀hún náà ni ó jẹ́ pé ó ṣe àfihàn afurasí náà pẹ̀lú àwọn ọ̀daràn míì tí wọ́n jẹ́ pé wọ́n ṣiṣẹ́ láabi káàkiri ìpínlẹ̀ náà o wọ́n ṣe àfihàn wọn nílùú Uyo ẹ̀ńtọ́wájẹ́ kọmíṣánná ọlọ́pàá nípínlẹ̀ náà ọlátóyè dúrósinmi ó ní afurasí ọ̀hún tèyí tó jẹ́ pé ó ń ta epo lérònà epo pẹtiróòlù ó ń tà lérònà ò tó jẹ́ pé ńṣe ni wàhálà òun lọ́bẹ̀ẹ́lẹ̀ láàrin òun àti ọ̀rẹ́ rẹ̀ kan eléyìí tó jẹ́ pé ọ̀rọ̀ sọ́jà òun náà ló dá wàhálà lẹ̀ ló bá gbépo pẹtiróòlù àfisùà ló bá dà sí lórí ò tó sì tún mú ìsà náà ńlọ́ba sásì tẹ́lẹ̀ òun tó sì fi jóná kú ni gẹ́gẹ́ bí ìròyìn bó ṣe wá fi ènì àní àwọn òṣèlétò ààbò òun náà ni wọ́n gbọ́ ọ̀rọ̀ náà wò náà bá tètè lọ sí agbègbè náà tí wọ́n sì lọ́ọ́ fi kélé òfin wọ́n fi gbé àní wàhálà ọ̀hún lọ́bẹ̀ẹ́lẹ̀ láàrin àwọn méjì lórí sájà ò sí sájà gẹ́gẹ́ bó sì wá wí o ìgbà tán fi ọ̀rọ̀ wá àfúrásì ọ̀hún lẹ́nu wò ó ní lóòótọ́ òun náà ni òun ṣe ọ̀daràn òun wúwa ọ̀daràn náà ó ní ìṣe ni òun ti ń lọ́pọ̀pọ̀n láti lè ṣekú pa ẹni tí òun pa náà ni o torí pé òun gan lọ́kọ́ bẹ̀rẹ̀ ìjà pẹ̀lú ni gẹ́gẹ́ bó ti wá ó ní ìṣe lòun wà nínú ṣọ́ọ̀bù òun ó ní ọ̀sàdédé òun lòún rí lọ́sàwọ̀ inú ṣọ́ọ̀bù wípé òun wá ẹnìkan tó gba chájà òun tó mú chájà òun ó lóun sì sọ pé kò sí ẹnikẹ́ni tí ọwọ́nu ṣọ́ọ̀bù tó mú chájà ó ní bó ṣe mú ìgòrè tó sì bẹ̀rẹ̀ sí í bá ń jà ó ní ibi táwọn ti jọ bẹ̀rẹ̀ sí í fa wàhálà rẹ̀ ò lòun bá gbépo pẹtiróòlù tóun sì dáná tóun sì dá sí lára tí òun ò tiẹ̀ mọ̀ tó ń ṣeun nígbà náà tí òun sì sànà sí òun níbi tó ti ń jó làwọn tiẹ̀ tí wọ́n ń gbìyànjú láti tètè paná òun ṣùgbọ́n tí ó pàpà gbẹ́mí mì ń gbà tí wọ́n gbèdélé ìwòsàn kọ́lọ́hún ọba kọ́ mọ́ ọ sọ nìní ìwé ìròyìn Daily Post ibẹ̀ lẹ́ẹ̀tì rì ó gbóná nú tutù lẹ́yìn bẹ̀ǹbẹ́ ìròyìn ọ̀yẹ́ tó gbé ilé náà kéédùmarè kọ́ máa sọ nìní ìròyìn eléyìí láti ìpínlẹ̀ Akwa Ibom ó ní má jẹ́ ń po òbí mi ọlọ́run yá àrọ̀bì o ọ̀pin kan ló ti pa bàbá ẹ̀ ó ní bàbá òun ló ṣeun kọ́lọ́hún ọba kọ́ mọ́ ọ sọ nìyẹn. òye káàbọ̀ padà láti òkè lọ́hùn-ún ó gbóná nú òtútù lẹ́yìn bẹ̀ǹbẹ́ ìròyìn ẹ̀yin náà lè polówó ọjà yín lórí ètò yìí ẹ sì rí pẹ́ẹ́sì mọ́ tà dáadáa àtàgbọ́n gbani àtàlówó lápò ìbí aróko tì sí ẹja fàbọ́bẹ̀. ó gbóná nú òtútù lẹ́yìn bẹ̀ǹbẹ́ ìròyìn iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Akwa Ibom ló jẹ́ pé wọ́n ti sọ ọdún náà pé ọwọ́ àwọn ti bá a ọkùnrin afurasí kan ò tí wọ́n pókọ rẹ̀ ní Joseph Friday lórí ẹ̀sùn pé ó ṣekú pa bàbá rẹ̀ gẹ́gẹ́ bí ó ṣe ní ìṣe ni bàbá ngan ló ń ṣe òun ni ìròyìn fi yẹn ni pé ẹ̀ń tó jẹ́ kọmíṣánná ọlọ́pàá ní ìpínlẹ̀ náà náà ni ọ̀sọ̀ eléyìí di mímọ̀ wípé afurasí ọ̀hún lọ́nà bàbá ẹ̀ débi wípé ọgbẹ́ mímì lọ́ba tó wọ òkú bàbá ẹ̀ ó sì wọ́ lọ sójú títì o kọmíṣánná ọ̀hún ni ìṣe ni ìyá afurasí ọ̀hún lọ́wọ́ tètè sọ fún iléeṣẹ́ ọlọ́pàá o tí wọ́n sì gba ibẹ̀ lọ débi pé ọwọ́ bà afurasí náà wàyí o ìyẹn ṣe ni ìròyìn fi ẹnì wípé afurasí ọ̀hún tó jẹ́ ẹni ọdún márùndínlọ́gbọ̀n inú náà lọ́mọ̀jẹ́wọ́ wípé lóòótọ́ lòún sí iṣẹ́ láabi náà o tó sì ní bàbá òun òun náà ni òun máa rí lójú àlá òun tó jẹ́ pé ìṣe ni tóun bá ti rí bàbá òun ní nǹkan mọ́ ṣe wò ó ní ọ̀hún tí irú ẹ̀ bá ti ṣẹlẹ̀ ó ní ṣe ni òun ó rí bí ìjàpá kan tí ó dàbí pé yóò wọnú ara òun lọ tó jàpá òun tó bá sì wọnú ara lọ òun ò ní mọ nǹkan tó ń ṣe ni o òun ni eléyìí gan ló mú kí òun fi ọwọ́ ara òun tí òun fi pa bàbá àwọn o kọmíṣánná ọlọ́pàá nípínlẹ̀ ọ̀hún ọwọ́ akorojú sí ìwà ọ̀daràn bẹ́ẹ̀ òní afurasí ọ̀hún nígbà tọ́wọ́ ti bà á wọ́n wọ́ díẹ̀ lọ sí ilé ẹjọ́ tí ìwádìí tó bá ti parí tán. ó gbóná nú tutù lẹ́yìn bẹ̀ǹbẹ̀ ròyìn Nigerian Tribune ẹ̀ bá ń bẹ̀ lọ́sàn-án tòní o. ọ̀yẹ́ tó jẹ́ ń kó ń bẹ̀ pápápá bíríkì láti wọ́n gà ò nílé ẹjọ́ o. ìṣe lọ́lọ́ ọmọ ọmọ kékeré kan tó tún wáá jẹ́ ọkùnrin òun bọ́mọ náà ṣe ń tí ọ̀dà ilé ẹjọ́ májísírèètì èyí tó wà nípínlẹ̀ Kaduna ló jẹ́ pé lónìí lónìí ló ti pàṣẹ wípé kí ọmọ kan ọkùnrin kan tí ó jẹ́ ọmọ ọdún mẹ́tàléní ogún ni tọ́pọ̀ kọ́ rẹ̀ ní Abubakar Badamasi tọ́jà bíríkìlà kí wọ́n lọ sọ sí ọgbà ẹ̀wọ̀n náà o látàrí bí ó ṣe mọ́ ọmọ kékeré tó jẹ́ ọkùnrin tó sì ń bá ṣe ìṣekúṣe Badamasi ọ̀hún ní ní ọjọ́ ìpè wọ́n wọ́ díẹ̀ lọ sí ilé ẹjọ́ lórí àwọn ẹ̀sùn ìwà ọ̀daràn tí wọ́n fi kàn án adájọ́ ilé ẹjọ́ náà Ibrahim Emmanuel ẹni tí ó gba ẹ̀bẹ̀ Badamasi náà ló bá ni ọ̀dà kí wọ́n tiẹ̀ kọ́ lọ jù sí àhámọ́ àná títí tí wọn yóò fi gbàmọ̀ràn lọ́jọ́ lọ́dọ̀ àjọ DPP ni o Emmanuel ọ̀hún òun náà ni ọjọ́ pé wọ́n sún ẹjọ́ náà di ọjọ́ kẹfà oṣù kejì ọdún tá a wà yìí ni gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ olùfisùn iléeṣẹ́ ọlọ́pàá Chidileo bó ṣe sọ fún ilé ẹjọ́ ó ní ìṣe ni wọ́n wá sọ ẹ̀sẹ̀ náà wọ́n wá sọ fún àjọ àbọ̀ ara làbò lóò tó wà ní agbègbè náà ni àní Bàdàmọ́sí náà lọ́tàn ọmọ ọdún mẹ́fà náà ọ̀tàn lọ sílé àkọ́kù kan tó jẹ́ pé lọ bá ọmọ náà tó jẹ́ ọkùnrin ọlọ́mbà ṣe ìṣekúṣe ẹni bàdàmọ́sí náà lọ́ba fún ọmọ náà ní bisikí wàá gba wàá gba kàrà wàá gba dùndù ó fọmọ ní bisikí àti múrí márùn-ún hundred naira lọ́ba ni kọ́ tẹ̀lé òun tó sì mọ ọmọ náà lọ sí ilé àkọ́kù tó sì lọ́ọ́ ṣiṣẹ́ láabi fún un òun ní kò gbọ́dọ̀ sọ fún ẹnikẹ́ni tó bá sọ ìṣe lòun ó ṣe tí ọ̀dà fún un ọmọ ọ̀hún iná ni ọwọ́ pàpà sọ fún ìyá rẹ̀ tí ìyá náà tó sì wá sọ fún iléeṣẹ́ ọlọ́pàá kó tó dìpọ́n fi kélé òfin gbé. ó gbóná lẹ́yìn bẹ̀ǹbẹ́ òyìn gaidan ibẹ̀ lẹ́ẹ̀tìrì. ọ̀yẹ́ jẹ́ mílẹ̀ wá pápápá. kùtùkùtù lẹ́yìn bẹ̀ǹbẹ́ ìròyìn àwọn tí ó jẹ́ afurasí ọmọ ẹgbẹ́ òkùnkùn wọ́n ṣekú pa ẹni tó jẹ́ awa kẹ̀kẹ́ ẹlẹ́sẹ̀ mẹ́ta kan àwọn afurasí kan tí wọ́n jẹ́ ọmọ ẹgbẹ́ òkùnkùn lọ́jọ́ pé wọ́n ti ṣekú pa ẹni tó jẹ́ awa kẹ̀kẹ́ mọ́rúwá kan o ní ẹ̀bá fásitì Nnamdi Azikiwe ní ọkà ìṣẹ̀lẹ̀ ọ̀hún náà ni ó jẹ́ pé ó wáyé lálẹ́ àná nígbà tó jẹ́ pé wọ́n sì fi oníkẹ̀kẹ́ lẹ́sẹ̀ mẹ́ta wọ́n fi ilẹ̀ nú àgbàrá ẹ̀jẹ̀ ńgbà tí wọ́n yìnbọn pa ni ní wàhálà ọ̀hún náà ni ó ń ṣẹlẹ̀ láàrin àwọn tí ó jẹ́ ọmọ ẹgbẹ́ òkùnkùn méjì èmi jù ọ ìwọ ojú mi ní ìpínlẹ̀ náà ni o èyí tó ṣokùnfà bí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn bí wọ́n ti ní wọ́n ti ń gbẹ́mìí mì látàrí ìṣẹ̀lẹ̀ náà tó sì jẹ́ pé ó ṣokùnfà wàhálà ní agbègbè ọ̀hún ni bákan náà ni ìròyìn wá fi ẹni pé ẹ̀ń tó jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ náà DSP Tochukwu Ikenga ọmọ fìdí ìṣẹ̀lẹ̀ náà ó fi múlẹ̀ fáwọn oníròyìn ó ní ṣùgbọ́n wọ́n ti kó àwọn òṣìṣẹ́ elétò ààbò ọ̀tẹlẹ̀múyẹ́ lọ ságbègbè náà ó gbóná nú tutù lẹ́yìn bẹ̀ǹbẹ́ ìròyìn Nigeria Tribune dẹ́ẹ̀tìrì ẹ̀jẹ̀ sí ojú òpó lẹ̀ Oh eight one 08162519991 08162519991. òrógbóná ná. bẹ̀ǹbẹ́ ìròyìn orúkọ yín bẹ̀rẹ̀ tí ń pè wá. ẹ kú ètò sá. ẹ ṣeun o orúkọ tèmi ni Abímbọ́lá Afọlábí. wọlé ọyà ń gbọyìn. gbogbo àwa bí a máa yé bí máa bí máa yé ọmọ wòlé ti kópa wá o. àmì o àmì o. nígbà tí ọmọ tí bàbá tọ́lá kékeré hmm. ọ̀dà ọmọ ọdún bá tí bàbá tó bí lọ́mọ tí ò pàjẹ́ lọ́mọ ọdún mẹ́rùn-ún hmm. ọmọ ọdún mẹ́wàá ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún lábẹ́ àpò tó jẹ́ kí bàbá ó máa jèrè ọmọ ni ọba wa sọ pé bàbá ń tẹ̀ ń àmì o. àmì ẹ ṣé àdúpẹ́ o oye oh two one six two five one nine nine nine one ó gbóná ná. ó gbóná nínú. ó tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. bàbá mi àlàáfíà fún wẹ́ẹ́. ẹ ṣeun o ẹ ṣeun orúkọ mi ni starboy ọtún agbórí dẹ́sítẹ́jà sá. à ń gbọ́ yín ọ̀ya ọ̀dà ayé báyìí ó yẹ ká máa kú fún àdúrà báyìí ṣáàbù àyè gbogbo ní ilé ayé kan sí tiẹ̀ lọ́gàn ẹ̀ elétò tún pa bàbá ẹ pé bàbá ló tún ṣeun ẹ wo e, elégan tó lágbára gan gidi gan ni o. Hmm. ẹ ṣeun o oye two one six two five four nine nine nine one ó gbóná ná. òkùnkùn lẹ́yìn. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ròyìn. òkè ẹ̀gbọ́n ètò. ẹ ṣeun o. Láàjì Aṣíwájú ọlọ́pàá ẹlẹ́ran látòkìtì tó pa. Ọ̀yà ń gbọ́ yìí? Ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní Ìkàrẹ́ àkókò yẹn. Hmm. Mo rọ̀ wọ́n káwọn kábíyèsí wa kí wọ́n bá wa dá sí nílùú ṣe irú bá ló fi bẹ̀rẹ̀ ọdún tuntun. Hmm. Wọ́n dìde láti wọn ga ni ṣe irú tó yẹ kí wọ́n fi nìyẹn. ní gbogbo wa o. ẹ ti wà ń ó gbóná nú èyí ti tẹ̀ pa tẹ́ ẹ bá láǹfààní ẹ padà oh eight one six two five one nine nine nine one ó gbóná nú ń bẹ́ẹ̀ ròyìn ẹ ṣeun. àmì o. Hmm. Hmm. ẹ ṣe àdúpẹ́ ẹ ṣe oye eight one six two five four nine nine nine one ó gbóná ná bẹ̀ǹbẹ̀ ròyìn orúkọ yín bẹ̀rẹ̀ tí ń pè. orúkọ mi ni wọlé wáìtì láti èkóró. ọyá gbóhùn sókè ẹ̀yin lẹ lóyìn. wọlé wáìtì láti èkóró èkìtì. ọyá ẹ dá sí. ó ṣeé ṣe kí bàbá kó máa ṣe ọmọ. wọ́n hmm. yẹ kí ó ti dájọ́ lẹ̀ fún ọlọ́run. ọlágbára. Hmm. ẹ ṣeun ẹ ṣe àdúpẹ́ ẹ ṣeun o oh eight one six two five four nine nine nine one. ó gbóná ná. ó tutù lẹ́yìn. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ròyìn ọlọ́mọ wọlé gbogbo wa o. àmì o ẹ ṣeun. a ti wá ọ̀rọ̀ láyé kíkọ́ ká lọ súnmọ́ lọ́hùn. àmì o. lókè lókè láti ìtàgé lábẹ́ ìgbé àánú ẹ̀mí òbí ẹ̀mí títà àwọn ọmọ yín o. ẹ ṣeun ẹ ṣe àdúpẹ́ o eight one six two five one nine nine nine one. ó gbóná nú. ó tutù lẹ́yìn. bẹ̀ǹbẹ́ ìròyìn orúkọ yín bẹ́ẹ̀ ti ń pè. adésanjọ́ làbáṣà láti ìgbàròkè ló sọ̀rọ̀. ó yá à ń gbọ́ yín. àwọn gàǹbàrí àti fúlàní tó ń jà gàǹbàrí pa fúlàní ò lẹ́jọ́ nú o. lójú yín nù o eight one six two five one nine nine nine one èrò tí nù ó gbóná nú. ó tutù. bẹ̀ǹbẹ́ ìròyìn ẹ ṣeun o. àwọn etí ọ̀rọ̀ jájà ẹ ọ̀rọ̀ fẹ́ dá sí. ẹni hmm. pé pẹ́ ló ti dé o lórí tájà ìgbé pẹtrol dá lórí èèyàn hmm. ẹ̀rí pòpin ayé ni ẹ̀wọ́ ọmọ ó lọ pa bàbá ẹ̀ hmm. ẹ jẹ́ ká ẹ jẹ́ ká mọ̀ pé jésù ti bẹ́ẹ̀ dé tán. ẹ ṣeun ẹ ṣe àdúpẹ́ o eight one six two five one nine nine nine one. ó gbóná nú. ó tutù ròyìn ẹ ṣeun. ẹ ṣeun orúkọ yìí bẹ́ẹ̀ ti ń pè. ni o. ó yẹ dá sí. àṣẹ rí ọmọ tó wọ́ bàbá yẹn. Hmm. ẹ̀jẹ̀ kan mú lọ sí church bóyá ó ní bóyá òun kan fún ara ẹ̀ ní spiritual something nínú ẹ̀. ọ̀làgbàrà. ọ̀jẹ̀ kan kò lọ sí ṣọ́ọ̀ṣì o. ọ̀dà ẹ ṣeun ẹ ṣe àdúpẹ́ o. ó gbóná ná. bẹ̀m̀bẹ̀ ìròyìn. ẹ ṣeun orúkọ yín bẹ́ẹ̀ ti ń pè. Ah, prọfẹ̀tà adébọ̀ láti òde rèé. ọ̀yà ń gbọ́ yín. bíkìlì àtó mú ọmọ ọkùnrin kékeré lọ sínú ilé àkọ́kùnrin. ẹ jẹ́ kán lọ ẹ hmm. méjì péré láǹfààní sí tó di lọ torí àsìkò wa ó ná. ẹ ṣeun orúkọ yín ti ń pè. ẹ̀sìn ló sọ̀rọ̀ láti ràn ọyẹ ẹ dá sí ìjà ti ìkàrẹ́ fẹ́ dá hmm. jọ wọ́n mọ̀ pé ìkàrẹ́ ló jẹ́ orí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló fẹ́ kọjá láti àkàrẹ́ lọ sí ìlú kejì tó ń ra ìkọjá lọ. Hmm. tó o pé kán jọ ọkàn dẹ́kun ìjà tó ń jà níkàrẹ́ wọ́n lè jẹ́ kálàfíà kó máa jọba ní àkókò. ẹ ṣeun ẹ ṣe àdúpẹ́ o. ẹnì kan péré sí ká máa lọ. ó gbóná ná. hello. hello. ẹ orúkọ mi ni lébè làjẹbí tó gbọ́ fẹ́mi láti gbọ́ rẹ̀. ọ̀yà ń gbọ́ yín ṣé gbogbo nǹkan tí a kà ń gbọ́ láti ìgbà sílẹ̀ january one tó ti mọ́ gidi kan bíi pé ẹnìkan pààyàn wọ́n gún yàn kan pa wọ́n dáná sun yàn kan. Hmm. so ẹ jẹ́ kí gbogbo ọmọ orílẹ̀-èdè nàìjíríà pátápátá àti yorùbá àti haúsá àti ìgbò ká kún fún àdúrà gidi kí sáfáàní kó má fi ẹ̀mí ọ̀pọ̀ ènìyàn ṣòfò lórílẹ̀-èdè yìí. ẹ ṣeun ẹ ṣe àdúpẹ́ o. àsìkò ti lọ ìyókù yóò tó di ọ̀la lágbára lọ́wọ́ ọlọ́run tá a tún máa pàdé lórí bẹ̀ǹbẹ̀ ìròyìn àdúrà nígbà agbára kọ́. ọ̀pẹ́yẹmí jọ ọ̀dà náà ló kọ tẹ́mi jẹ́ o nta bá ṣe lẹ́nu ẹja mọ́ rántí pé tàn ní ọ̀dà bó bá dọ̀là ẹ̀yà ajá gbélé ayé ká ṣe rere èmi ò ní bó kọ bàbá tèmi jẹ́ lọ́dún tuntun ìwọ náà mọ̀ bàjẹ́ ó gbóná nú tutù lẹ́yìn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ròyìn.